أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين المبعوث الرحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول فيتبعون احسنه وادخلنا برحمتك في عبادك الصالحين وبعد والسلام عليكم ورحمة الله وبركاته هذه fún ọlọ́run ọba ọba في ó tọ́ ẹ̀mí wa di القرآن الكريم tí ọlọ́run ọba tí ó wà pẹ̀lú wa a ṣì wà lórí suratul mulk ọ̀ka àyà alákọ̀ọ́kọ́ lẹ́lẹ̀ àyà ẹni أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور ọlọ́wọ́ بني ní ọlọ́wọ́ wípé ó ní sí ìjọba gbogbo ní ayé àti ọ̀run tó ń bẹ lọ́wọ́ rẹ̀. Òun náà ni ọba èyí tó dá ikú àti má àti ìmá tẹ̀mí torí àti tẹ̀yìn wò. Eléwo nínú yín ló ń sọ tó dáa jù wọ́n wà ní àdúgbò ọ̀tún ọlọ́wọ́ ọba náà ó ní ọba olúborí alùpàpọ̀ ọba aláforíjì bàbá onímúyẹ́sà wọ́n ní alẹ́bí kọ́lákọ̀ọ́lù mọ́tà wà ní ọlọ́wọ́ ọba dáa ròyìn wípé o ní ọba tí ìjọba ilé ayé àti tọ̀rọ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ gbé ètò ṣẹ̀dẹ́ ènìyàn tó ń darí wọn o ní ọba kan náà tó dá ikú àtàyè bí ẹ̀kẹ́bí rọ̀kùnrin torí àti fi ń sí ipò ìdánwò أيها الناس أيها أيكم خير العمل وأخلصه إليه ولنريد ستداجه eléwo ni ó ń fi jẹ́ rẹ̀ sórí ìtọ́lọ́run nìkan ṣoṣo tí ò ní fi ṣúríkà bọ́ tí ò ní fi rìyà bọ́ wọ́n wọ́n làbí ìlú lẹ́bi láyé ọdúnjú ìṣẹ́ yìí ọlọ́wọ́ ọba dáǹkọ yìí ó ní ọba tó tóbi jùlọ tó borí gbogbo nǹkan tí ò sí nǹkan kan tó borí ẹ̀ alọ́kọ̀ọ́kúrò ni mẹ́ta àbámi ní ìbáàdì yìí ó ní ọba tí máa forí jìn ẹ̀dá rẹ̀ tó bá tún bá lọ sọ́dọ̀ ẹ̀ àfáàní wọ̀fì àyà tẹ̀rìbù fi fẹ́ẹ̀lì fọ̀hán والزجر عن اقتراف المعاصي آية yìí tó ń tó bó tó yìí ó kí wa lẹ́gùn ká ó sì bà wá lẹ́rù àbí ó kìlọ̀ fún wa wípé kájìnà sí iṣẹ́ ẹbú gẹ́gẹ́ bí a ti sọ níbẹ̀rẹ̀ àṣúrọ̀ yìí ni pé ṣúrọ̀ náà ó mú àwọn àmì tó ń fi ń rẹ̀ pé ọlọ́run ọba ọba tí ògo rẹ̀ ga ni ọba tó mọ gbogbo nǹkan tó sì lè ṣe gbogbo nǹkan ó wá ń fi àwọn àmì ògbó rẹ̀ ó fi ń bà wá nínú àwọn àmì ògbó náà ó ní alẹ́bí ìpálapọ̀ ìmọ̀ǹkà wà nìkàrà ọlọ́run ọba tí ó dá ikú àti ìṣẹ̀mí ó dá méjèèjì yìí ní àbúrú ọkùnrin ẹgbẹ̀kùn áṣẹ̀lú ọmọ náà torí àti dẹ̀yìn wò eléwò nínú yín ní ṣẹ́tù dájú so eléyìí dídá ìṣẹ̀mí àti dídá kú ó sì ṣe kàdára rẹ̀ fún ẹni tí ó bá wù láti láti mú kú òlé ayé yóò ti pa bẹ́ẹ̀ ni òun lọ́dá ìṣẹ̀mí ló ṣe kádàrá rẹ̀ pé gbogbo ẹni ó wù wọ́n máa kọ̀ntínú àti máa tẹ̀lé lọ títí àsìkò rẹ̀ ó fi tó yóò sì fún lẹ́rìí. وجعل لكم منهما مواقيت لا يعلمها إلا هو ọ wá ṣe àsìkò fún gbogbo ẹ̀ pátá àsìkò ní àsìkò òṣèlú àsìkò owó ní àsìkò okú láyọ̀ àlámùwà ìlà òkò sẹ́ni tó mọ̀ àyàfọ́ ọlọ́run ọba nìkan ṣoṣo níyọ̀ àmìlàkùn mọ̀hámẹ́lẹ̀ká mẹ́yẹ̀ tẹ̀bírùkùn torí àti ṣe mọ̀hámẹ́lá kó ṣe mọ̀hámẹ́lá kó àṣẹ́kọ̀ àmì kó fi ní sípò mọ̀hámẹ́lá ẹni tí à ń tẹ̀ sáà ń káwá wo irú ìyẹ̀dú wo ni ó ṣe wọ̀nyán bọ̀rọ̀ ayyukun akhlaqa fi amalihi fi haya àwọn àwòta ni nínú yín lẹ́ni tí ó ṣiṣẹ́ tó dáa jù iṣẹ́ tó ṣe torí ìtọ́lọ́n tí ìkìláàsì ń bẹ̀rù ẹ̀ fọ́yìn ìjà sí ìkùnbẹ̀dáàlì tàbí àtìkù tàfáwò tí wọ́n mọ̀rọ̀ ti di làmáàlì yóò wá fẹ̀yìn lẹ́sàn rẹ̀ gẹ́gẹ́ bí ẹni ó ṣiṣẹ́ ti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ìpayọ̀ ọlọ́run ọba lórí iṣẹ́ rẹ̀ tàbí ìgbàkejì àwọn àbá ni àbíkọ́ pé ìtumọ̀ ni pé ó tẹ̀dá kú ó sì tẹ̀dá tẹ̀mí torí àti tẹ̀yìn wò eléwo nínú yín o ní ó gbéra dè ọjọ́ ọkú eléwo nínú yín ni ó múra dè ọjọ́ ọgbẹ́ndẹ̀ àlùfẹ́hámà lóyún sọ pé yóò tètè mú ojú ọ̀nà àti gbọ́tọ̀ ọlọ́run àti ṣeṣe àlẹ́bí rẹ̀ tí ó mú pa. eléyìí ó wà nínú tó tóbi nínú wáàsí tí ọlọ́run ọba ṣe fún wa nínú ìṣẹ̀fáì ilé ìtọ́ pé àìrí lójoojúmọ́ la rí àwọn tí wọ́n ń kú lágbájá ti kú àwọn tí wọ́n ń pè àsìkò tí wọ́n ló tó gbogbo tiwa náà la ní àsìkò wa tí ń fi ń bọ̀ wá. ìdí nu tí àwọn afá ti sọ pé ìtẹ̀lé àti kú ó wà nínú àṣírí wáàdì tí tó tóbi jù tí ọlọ́wọ́ bá ṣe fún wa torí pé ọlọ́run sọ bá sọ wípé ọgbọ́n tí ń bẹ́ńbẹ́ òye tí ń bẹ ń bẹ ṣíkùmọ̀ tó ń bẹ ń bẹ òun ni pé orí àti dẹni wò eléwo ni ó ti jẹ tó dáa jùlọ ọlọ́run rọrùn pé eléwo ni ó ti jẹ tó pọ̀ ó ní iṣẹ́ tó ju iṣẹ́ tó pọ̀ tí ò sí tí ò sí so àdánwò yìí àdánwò fún ẹni tí ó ṣiṣẹ́ tó dáa jù ní kìí ṣe ẹni tí ó ṣiṣẹ́ kọ́kọ́ lórí ìdè ìlú ọlọ́run ti sọ ní ààyè ibòmí pé هو الذي خلق السماوات والأرض في ستة أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا ọlọ́run ọba ọba tó gbò rẹ̀ ga yìí ó ní ọba tó tẹ̀dá sánmà àjílẹ̀ nínú ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́fà péré léè tó ti jẹ́ pé àlàárà sí rẹ̀ ń bẹ lórí omi ọwọ́ ṣe tán ó padà sórí àlàárà sí rẹ̀ ó wá ń wò wá torí pé kí ni kó lè dẹ́wọ̀n wò kó lè dọ́rọ̀ àwò eléwò ní òṣìṣẹ́ tó dájú. sọ àyà yìí ó ṣe àfihàn pé ìṣẹ̀dá sọ́mà ìṣẹ̀dá alẹ̀ torí ọgbọ́n àti dáwà wòye èyí pé ọgbọ́n tí ń bẹ́ńbẹ̀ hikma tí ń bẹ́ńbẹ̀ òye tí ń bẹ́ńbẹ̀ ni pé kọ́lọ́wọ́ ọba lè dán ẹ̀dá wò tọ́bá mẹ́rin pé ẹni tó ń ṣe yìí ọjọ́ kan ń bẹ tó wò bẹ́ẹ̀ sì ni ó gbàgbọ́ pé wọ́n ṣe ìṣirò tí òun fóun bẹ́ẹ̀ sì ni wọ́n tẹ ẹ̀fẹ́ rẹ̀ fún eléyìí ni ó fi sí ipò ìdánwò ìdí inú tọ́lọ́ ti fi yé wa pé sẹ́mà àti ilẹ̀ àti gbogbo tó ń dá òun ọ̀dá torí eré òun ọ̀dá lásán torí àti máa ṣeré ó sì ṣe àpọ̀ mọ́ ara rẹ̀ kúrò níbi ẹni tí ó ṣe ìkàkùn ní eré bákan náà lọ sọ pé gbogbo ẹnikẹ́ni tí ń bá wọn ló irú ìrònú báyìí pé gbogbo nǹkan fẹ́ tọ́lọ̀ ń tẹ̀dá rẹ̀ ọkọ̀ tẹ̀dá ẹ̀ lásán ni kò ní ọgbọ́n tó wà níbẹ̀ ó ṣe ìkìlọ̀ pẹ̀lú àti ilẹ̀ àdá wọn torí eré báàlì kàbọ́nù lẹ́rí ìlàkẹ́kọ̀ọ́nù eléyìí ni èròǹgbà àwọn tí tí wọ́n ya kẹ̀kẹ́ rí àbá tí wọ́n ń dánù pé sọ́mà àti ilẹ̀ àti gbogbo ẹ̀dá tí wọ́n rí ọlọ́run kẹta wọn lásán ni àbí tí wọ́n ní nítọ̀ ló mú pàwọ́ ìlú lílẹ̀ bí ìlàkẹ́kọ̀ọ́nù mìíràn náà ègbé kọ́ máa bẹ fáwọn ẹ̀ṣọ́ kọ̀tọ̀ lọ́wọ́ ọba tí wọ́n ya kẹsì rí sọ́nà nínú náà. so ẹ̀rí ni àyà ìjẹ́ fún wa pé ìṣẹ̀dá sẹ́mà ìṣẹ̀dá ilẹ̀ àti ìṣẹ̀dá àwa náà àtàwọn nǹkan ní ìtọrọ kàràtọ́ tó yíta wa ìmá tẹ̀lé ni ìmá kú ni gbogbo ẹ̀ ọlọ́run ti dán wa wò nítorí pé kó lè rí eléwo nínú wa ní òṣìṣẹ́ tó dáa jù ọlọ́run sọ níbo mi ṣe wa pé ọkùnrin afa hasibutum annama khalaqnakum abatan wa annakum ilayna la tarja'un ṣé ẹ lọ́wọ́ pé a kàn dáyé lásán ni torí eré àti pé dídáyé dáadáa yín bẹ́ẹ̀ ń ṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bá kú bẹ́ẹ̀ ní padà wá sọ́dọ̀ wa fata ààlà mọ́rùn ní mẹ́rìkùn ọlọ́run ọba tóbi jù bẹ́ẹ̀ lọ ọba oníjọba òdodo tí ò sí ìjọba míì tó tó tó fi ẹ̀mọ́ ó tóbi ju kó ṣe nǹkan torí eré lọ láìlà ìlàhùn òfẹ́ ni ó tọ́ kájọ́kì fún pẹ̀lú òdodo àyàfó nìkan rọ́bùlà àrùsì lọ́fẹ̀rí ọlọ́run ọba ọba làárẹ̀ sí i tó lákànlé níbo mi ọlọ́ni ọmọ ọlọ́kùnrin dínà wàlíǹsà ìlànà àbùdù àìjẹ̀nú àti àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run ọ̀dá wọn ní ju nǹkan kan pé wọ́n jọ́kìn fún lọ. ìdí ni o tó fi wí bí pé alladhi khalaqa al-mawta wal hayata. ليبلوكم أيكم أحسن عملا ọlọ́run ọba tó dá ìṣẹ̀lẹ̀ tó sì dá ikú torí àti dẹ̀yìnwó dálẹ́nu tí ó ṣiṣẹ́ eré nù iṣẹ́ tó dáadù àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn áyà tó sàlàyé irú ilé nínú Al-Qur'an kò sí èméjì wípé gbogbo ẹnikẹ́ni tó lọ́pọ̀ lọ tọ́pọ̀ ọ̀rọ̀ rẹ̀ pé títí máa ronú tọ́ba mọ̀ pé ọgbọ́n tí ń bẹ níbi ìṣẹ̀dọ̀ òun torí àti ṣàdánwò fún mi yóò wá múra de àdánwò náà yóò sì múra de gbogbo béèrè yóò múra rẹ̀ ìdáhùn tí ó fún àti pé yóò ṣiṣẹ́ kọ́ dáa jù sọ̀rọ̀ tọ́ba pé ìṣẹ̀mí tó ń ṣẹ̀mú àdánwò ni tó ń bá tuntun náà àdánwò náà ni yóò wá dojúkọ tó ṣe pàtàkì tọ́lọ̀ ń ti torí ẹ̀ lóhùn ó ní pé bóun lè jọ́sìn fọlọ́hùn. so ìdílò tó fi jẹ́ pé nínú hikma tó tóbi nígbà tí malaika Jibril tó ń bi ànábì léèrè àwọn nǹkan kan àríyìn masalatu wasalam ó fi fi ìbéèrè yìí ṣe ìkẹyìn lórí àwọn ìbéèrè tí ó béèrè lẹ́yìn ìgbà tó béèrè pé kí ni al-islam kí ni al-iman ó wá béèrè ẹlẹ́ẹ̀kẹta lóyè tó tóbi jù sọ́yẹ́ pé ọgbọ́n tí a ti dá àníkà ti ṣe tẹ̀sírí islam àti iman òun náà ni kí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó lè ṣiṣẹ́ tó dáa jùlọ wọ́n á fi léèrè pé àkùdín ní anil ihsan fún mi ní ìròyìn kí ni iṣẹ́ dáadáa kí ni tó dáa jù níṣẹ́ torí pé kí ni oní tí ọlọ́wọ́ bá ṣe ẹ̀dá nítorí ẹ̀ oní tí ọlọ́wọ́ bá dá ẹ̀dá torí àti bẹ̀rù lórí rẹ̀ oní Ànábì sallallahu alaihi wasallam ọba ta àlàyé ọ̀nà tí a lè gbàdé di wáyàtí tó tóbi yìí àti ìkìlọ̀ ńlá òun náà ni muraqabatullah òun ni kó ní olúkúlùkù ọmọ ọlọ́ọ̀dún gbogbo ní bá ń ṣe bọ́bá wà nínú ilé níbi kẹ́nìkan ò ti rí onígbàgbọ́jọ́ ọlọ́wọ́ bá ń lò bọ́bá wà ní ìta kó rí gbàgbọ́ ọlọ́run ọba rí òun nígbà bá fẹ́ saburú ọba rí òun ó ní gbogbo tí ọba ti rí ẹ gọ́mà wípé ọlọ́run ọba ń bẹ pẹ̀lú òun jùlọ kò sí nǹkan kan ọba nínú gbogbo iṣẹ́ tí ń ṣe ìdí nù tó fi كأنك تراه iṣẹ́ tó dáa jù ó ní kó sí ọlọ́run ọba tí ìgbà tó ẹ pé òun rí ọlọ́run ọba léwájú rẹ tọ́ba tí ọ̀gá èèyàn tó bá fún yẹn ṣẹ́ṣe tó sì jókòó tí ń wó yẹn dájúdájú ẹ̀yìn ó ṣiṣẹ́ yẹn ni pẹ̀lú ìfarabalẹ̀ orí kò ní fẹ́ sàtìkì. fẹ́ẹ́rí tí ń bá ń ṣe náà bí ìgbà tó jẹ́ pé ọlọ́run bá ń báyìí ni àbí òun gan báyìí tó ń pé iṣẹ́ tí ń ṣe ọba lọ́pàá láti àṣìṣe yóò ṣe dáadáa fàyè ń lọ ní ẹkùn tàrà ò tọ́pá sí ẹ̀wà pé pé o ò lè rí ọlọ́run àbí o ò ní ìgbàgbọ́ tó tóbi tó lágbára débi pé wàá máa rí ọlọ́run ọba báyìí ní ọ̀dà àjọ kẹfùn gẹ́gẹ́ bí ẹni tọ́mọ̀ ẹ̀sẹ̀ dájúdájú owó orí ọlọ́run ọba o ṣùgbọ́n ọlọ́run ọba ń wòye eléyìí ni ìsàn fẹ́ẹ̀rẹ̀ so ibi rẹ̀ ní ọlọ́run ọba ló fi dá ikú ló fi ṣẹ̀mí ló fi dá ìṣẹ̀mí òun náà ló fi dá wa torí pé láti dánwò wò pé eléwo ni ó ṣiṣẹ́ tó dáa jù gẹ́gẹ́ bí a ti sọ ọlọ́run ọba kò sọ pé aksaru amala iṣẹ́ tó pọ̀ jù ju pé iṣẹ́ tó dáa jù bó ti wulẹ̀ ó kéré nínú iṣẹ́ tí wọ́n bá ṣe jọba da eré bẹ̀ ó pọ̀ ju iṣẹ́ tá a ṣe tó pọ̀ tá a ṣe dá lọ. sọ níbi ọlọ́wọ́ bá lo ìṣlúùbù kan àtẹ̀rí wàtẹ̀rí òní ká kún yàn ládùn àti ṣe nǹkan gáàsì tó dáyàjá lórí àtìṣe nǹkan náà lẹ̀ nígbà tí ọlọ́wọ́ bá ní òun lọ́ba tó dá tó sì dá ikú àti ààyè àbí ìṣẹ̀lú torí àti dá wò lọ́wọ́ ni wọ̀n wúwá Al-Ghafur ó kọ méjèèjì yìí olóńtẹ àfihàn àtẹ̀rìbù àtẹ̀rìbù torí pé níbi orúkọ Al-Aziz wípé ọlọ́run ọba ọba tó tóbi jù ní olúborí ni kò sí ẹ̀dá kan tó lè borí ọlọ́run ọba bẹ́ẹ̀ sì ni kò sí ẹ̀dá kan tó lè jagbára ọlọ́run ọba lọ àbí kò sí ẹ̀dá kan tó lè jagbára nínú ọlọ́run ọba lọ ọba tẹ́lọ́run eléyìí yóò jẹ́ kí ẹ̀wọ̀ bà wá láti tẹ́ alghafur eléyìí ìkúnni ládùn ni tó fi jẹ́ pé àwa náà á máa rẹ́pọ̀ orí rẹ̀ torí pé ọlọ́run ọba ọba aláforíjì ni tá a bá ti ẹ̀wà ti ṣàtìṣe tá a ti tọrọ àyídáríjì lọ́wọ́ rẹ̀ ọlọ́run ọba ó dáríjì ìdí inú tọ́lọ́wọ́ bá ti pa wá ó ti pa ilé ìpọ̀ nínú áyà rẹ̀ kan tó ní dọ́sì àìbáàdì ánì ánàlùfọ́kúrò rọ̀hìn wà ánà àzáàdì huwa làzáàbù àrí tí ẹ̀dá bá rẹ́ sí méjèèjì yọ́ mọ̀ bó lòun ti ṣiṣẹ́ ìpè fún àwọn ẹrú mi ní ìròyìn pé èmi ọlọ́run ọba o èmi lọ́ba aláforíjì ọmọ oníkẹ̀ẹ́ bákan náà ìjìyà ní oní ìjìyà tó tóbi tó tó le kókó jù ọba tí máa forí dèèyàn tí kì í máa kẹ́ni ọba forí dèèyàn tó ń ti bẹ́ẹ̀ náà ọba ni tó máa ń dèèyàn níyà ìkọ́jẹ́ pé kò sí irú ìyà tó tó mọ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àlàájí alùpọ̀pù ọlọ́run ọba ọba olúborí ọlọ́run ọba ọba aláforíjì orí ìdí èyí gbogbo àwọn fífà ọlọ́run ti máa wá lẹ́yìn àyà gbogbo ẹ̀mí ọgbọ́n bẹnú ẹ̀ a ti máa lọ déédéé pẹ̀lú tí à ń sọ̀rọ̀ lọ kó tó di pé wọ́n mú ọ̀rọ̀ náà wá lẹ́yìn ilé ọlọ́run tó wá ṣe àlàyé ògo rẹ̀ ní yàtọ̀ sí ìta àtọkọjá nínú àwọn ògo tó fi ń hàn pé ọlọ́run ọba ọba ológun nìṣòro ó ní الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ọlọ́run ọba táàrọ̀ yìí ó náà ni ọba tó dá sọ́nà méjèèjì lórí ara wọn tọ́ka ń bẹ lórí ọ̀kan tọ́ka ń bẹ lórí ọ̀kan tó wá ṣe ní méje tẹ́ bá wá wo sọ́nà ọ̀hún máa tọrọ fi khalqi rahman lè tọ́kọ̀ọ́ àti sọ́nà àti ẹ̀dá ní ìtọ́nà ń da ẹ̀ẹ́lérí nínú ìṣẹ̀dá ọlọ́run ọba ogun oníkẹ́ tẹ́ẹ̀lérí ìyìn jẹ̀ kankan ní ẹ̀. àbí kẹ́ ya a kankan àbí kẹ́ rí nǹkan tí ta pé ẹ̀ léwu tẹ́ bá sì fẹ́ rò pé bóyá ẹ̀ ń ṣe iyèméjì fọ́rùjì ìbátọ̀rọ̀ ẹ padà kẹ́ ló wo kẹ́ ló sọ́nà tẹ́ ẹ pẹ́ tẹ́ ń yi ó dáadáa hàn sárọ̀ mi fòtò tẹ́ ẹ rí ya kọ́lé ti kọ́lé lẹ́yìn tó bá kọ́lé tán ọjọ́ kẹta mẹ́rin ẹ̀rí ìgbà tí ó tí ó là ẹ̀ lè rí nínú ìṣẹ̀dá ọlọ́run ọba pàápàá jùlọ sọ́nà kẹrí àyíká tó yà. ọba tó dá méjèèjì mùsànáàtìkà tó tó straight mara wọn ọ̀kan lórí ọ̀kan báàdù á fọ́ọ̀kọ̀ bá ọ̀kan lórí ọ̀kan tó ti ṣe déédéé tí ò sí nìkan tó ju ọ̀kan lọ gbogbo ẹ̀ ló ti déédéé lẹ́gbẹ̀ẹ́ àti ní gbígbé àti ní fífẹ̀ kò sí kan tó ju kan lọ فلما ترى في خلق الرحمن أيها الناذر ìwọ́tàníkò wò ó tó ọba wò tán o ò lè rí nínú ìṣẹ̀dá ọlọ́run ọba mínísítì láti wọ́dà tàbáyò kò rí nǹkan tí ó yapa àbí tí ó yà tí ò ní wà déédéé fáàdì ní nọ́bọ̀ ilẹ̀ sàmà tó kórí òkè tó sọ́nà sí i hal tara fiha min suqut aw sudur ìjọ tí ẹ̀rí nǹkankan níbẹ̀ tọ́jà táwọn ihò nínú rẹ̀ báyìí kò lè sí ṣùgbọ́n náà wọ́n bá yìí ọba ológun ni ọba ológun ni tógo rẹ̀ ga ju gbogbo ògbó lọ nígbà tó dá sọ́nà ọ̀dà ní méjì ó wá gbé wọn kan orí ara wọn ní déédéé léè tó sì jẹ́ pé ọ̀kan pẹ̀lú kejì pẹ̀lú kẹta òfurufú ni wọ́n wà kò sí nǹkan tó mú wọn dání a ti sọ́nà ti sọ́nà dání gbogbo wọn wà lófurufú ni eléyìí wà láyé tiẹ̀ tó jẹ́ pé àyè ń bẹ lórí rẹ̀ kó gbogbo wọn ní òfurufú náà wà kò sí tó mú wọn dání wọ́n wàlá rọ́bì tó yàrùbá tó ha kò sí ìkẹta tó dè wọ́n pọ̀ kò sí dáwọn bá fẹ́ sí ìkẹta tó ní tè àkọ́kọ́ mú àwọn ọ̀pá mẹ́rin àbí ju mẹ́rin lọ tí èyí tó wà lókè yóò jókòó lórí èyí tó wà nílẹ̀ ọlọ́nkan òfurufú gbogbo ẹ̀ wà. máa tẹ̀lé àfúkì ha tó ń ti pé wọ́n wà ní déédéé kò sí nǹkan kan tó so wọ́n pọ̀. wà ìtìkọ́nù sọ̀kú ìrìhà àti pé ṣíṣe ẹ̀dá rẹ̀ náà ìṣẹ̀dá tó dáa ní ẹnìkan ò lè ní substance tí ọlọ́run ti ṣẹ̀dá òfin ní òṣèlú tó lè àti ìrísà rẹ̀ sì sòrí láyé torí pé ilé ìwọ̀n ẹ̀ dókè bóòlù ti fẹ́ mọ substance gbogbo ibi lọ òfurufú torí pé ọlọ́run ti yé wa ní alukur'an síwájú òkè káàlùbọ̀ àwọn ìràwọ̀ àti òṣùpá àtòrò kìí ṣe pé wọ́n wà ní wọ́n lẹ̀ lọ́wọ́ wọn lò níta àwọn náà wà ní títí wọn ni àwọn sì wà ní sáàlì òkè ni ọlọ́run ti sọ fún wa pé ẹnì kẹfọ́ ò lè dé ọ̀run torí pé àwọn òṣùpá àtòrò àtàwọn ìràwọ̀ yẹn wọ́n jẹ́ òkò bá a máa lẹ̀ máa gbogbo ẹnikẹ́ni tó bá gbèrò àtìlọ́fọ́ bóòdù wọ́n jọ wá sọ wípé àwọn lọ sí ọ̀run fún wọn lọ nínú ayé ìlú náà láti ká sọ ìṣẹ̀dá sọ́nà àtìlẹ́yìn ìṣẹ̀dá tó dáa jù lọ ما ترى في خلق الرحمن من تفاوت ìdínú tọ́lọ̀ ti ti ṣe challenge wípé ẹnì kan ò lè rí nínú iṣẹ́ arrahman ọ̀wá dá ọ̀tọ́mà máa tààrọ̀ fi khalqi rahman ẹ lè rí níṣẹ̀dá ọlọ́run ọba ọ̀sàfáwò èyí jẹ́ àbí tí ò ṣe déédéé kò sí kì í ṣe pé fẹ́wà nìkan kì í sì ṣe lẹ̀ nìkan àti gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń da èèyàn lórí ìrìnjẹ kan tí ó lè àléébù lójú torí pé orí ọ̀yẹ̀ kọ́ wà ń bẹ̀ ẹsẹ̀ lọ́yẹ̀ kọ́ wà ń bẹ̀ kò lè sí balọ́dẹ́ tó jẹ́ fún iṣẹ́ ọlọ́run ọba ṣe lè sí. so ìwọ ọlọ́gbọ́n tó níròyìn tó bá wòye sí ìṣẹ̀dá sọ́nà yìí ò lè rí ìjẹ kankan nú ẹ̀ tó bá ti jẹ́ pé iye méjì ló ń ṣe fún wo dáadáa sí ọlọ́ni bọ́ọ̀dì ìbáfọ̀rọ̀ halitaro lè ṣètò ẹ tún gbójú òkè kẹ wo dáadáa sí ìjẹ́ rí ìdìkan tó fẹ́ tó là. bákan náà àwọn afáàní wọn sàmáwò máa dàtí láyé àlámọ̀ àti ìfọ̀tẹ̀hà ìlànà. ìpè sọ́mọ̀dá wo substance kan ọlọ́run ti dáa léyìí tẹ́ni kò sẹ́ni tó máa yàtọ̀ òun ọlọ́run nìkan. sábò odò àní ar màsírọ̀ sàkọ́n kàkà ní àti àní. wípé jíjìnà sí ìgbàlẹ̀ tá wà. kẹ́tọ̀ ọba ẹ̀rìn wípé ìrẹ́tẹ̀ ẹ̀rìn lọ. èyí ó lo ẹgbẹ̀rún ọdún lẹ́ẹ̀márùn-ún. خمسين مئة أبي خمس hundred years kọ́ ẹ̀ ní àmì six mo ń bọ̀ خمسين مئة lẹ́nu sixty hundred fifty hundred bẹ́ẹ̀ five thousand ọ̀fù so ẹgbẹ̀rún márùn-ún five thousand náà èyí ó rìn lẹ́jí ẹgbẹ̀rún ọdún márùn-ún yóò fi rìn kò sí ìgbé àárín distance tó wà láàrin ilẹ̀ sọ́nà ilé ìsọ́nà rẹ̀ tó súnmọ́ wa ní o torí pé ọlọ́run náà pẹ̀lú sàmáwù dúnìyà sọ́nà ilé ayé tá a wọ̀ ẹni pé sọ́nà ilé ìfúnbẹ lókè. wọ́n ní ilé ìtẹ̀lù kìí á báwọn èèyàn tó ń ṣe kìí á fi ṣùgbọ́n ní ìsìn àwọn tí ó tiẹ̀ wá sọ pé báyìí ni dídìnà rẹ̀ tí wọ́n débẹ̀ ni àwọn náà wọ́n kàn wọ́n kàn sọ ni wọ́n á jẹ́ sí nítorí pé ibi tí wọ́n dé ni wọ́n wo distance ṣùgbọ́n ti tún wò débò ni wọ́n ti fẹ́ mọ distance wọ́n lè máa sọ níbi ọlọ́run dárúkọ ó ti ó rán wa létí ìṣẹ̀dá sọ́nà méje lórí ara wọn láì ṣe pé wọ́n yí jẹ àbí wọ́n yẹ gbogbo wọn dúró déédéé lórí ara wọn. eléyìí ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ dé àyè ibòmí tó ní afalami yóò ilẹ̀ sàmà fọ́ọ̀kọ̀hún kéfà bàlẹ̀ ìnáhà wọ́gẹ̀ yẹ̀ náhà wàmálàhà mẹ́sìrì wípé tí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọn owó sọ́nà tí ń bẹ lókè wọn ni báwo láti mọ́ láti kọ́ wọn dáàtì tó ṣe wọ́n lẹ́sọ̀ọ́ yóò sí ìmíjẹ kan àbí kòkò kan tó wúlò ẹ̀ kò sí. bákan náà ohun tó wà ní ayé yìí ọlọ́run ọba kan láàyè bòmí pé òun ṣe òun fi òun ṣe sámẹ̀lẹ́sọ̀ pẹ̀lú àwọn àwọn kàwákì àwọn àràwọ̀ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ lálákọ̀ọ́kọ́ ni pé ìṣẹ̀dá rẹ̀ ìṣẹ̀dá tó tóbi ju ìṣẹ̀dá èèyàn lọ ni torí ọlọ́ni àánsùn àṣẹ́tù ọlpán àmì ìṣẹ̀dá بناها رفع سمكها فسواها قال من فعل بيني قلني اللي من كداني حديثنا طلب tó sì gbé sókè yóò sì sí nǹkan tó gbó dání ọwá ṣe ní déédéé bákan náà ọlọ́ni wọ̀sánmá ìgbàlẹ̀ ìlànà bí ẹ̀yìn وإنا لموسعون سما تيريوس أما وان تلوه على واني أما وان تلوه على واني ọ̀rọ̀ ni tó ń fi ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà tó máa yá lò tó ẹ́ pé èèyàn bá èèyàn nìkan fúnra rẹ̀ wọ́n máa sọ pé ẹni tó bá wà ṣe nǹkan nínú ìlú àwa tó ní ìwọ ara ẹ̀ ló sọ kò wá àmọ́ pé ṣíṣà kò tẹ́ tó lè bá wa ti ìfẹ́fẹ́ wọ́n pé òun wò pé òun tóbi sọ irú ẹ̀ ọ̀rọ̀ yìí ọ̀sánà ha sẹ́mà àmọ́ di àìdí pẹ̀lú ọwọ́ ara wa wọ́n ń nà nà mú sí ọ̀hún bọ́ sì tún wà á tún lè torí pé kò gbà á lásìkò kankan ju pé kákọ pé jẹ́bẹ̀ ó sì jẹ́bẹ̀ rẹ̀ ọlọ́run tó sọ láyé ìdórí pé ولقد خلقنا فوقكم سبع طرائق وما كنا عن ara wọn gbogbo wọn pátá ti jú ń bẹ nínú wọn àti sọ́mà dáadáa méje òun náà àtàwọn tí ń bẹ wọn wọ́n máa kún gbogbo wọn pátá àti ìgbàgbé kankan lórí wọn kò sí àgbàgbé gbogbo ẹ̀ pátá la mọ tí wọ́n ń ṣe gbogbo wọn pátá la mọ kò tí wọ́n wà kò sí nǹkan tó tẹ̀lé ń bẹ̀ so lónìí àwọn ìlú tó wọ́n pọ̀ jù lẹ́dà wípé ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó pọ̀ jù àwọn ní China tó ọ̀rọ̀ ṣùgbọ́n olórí kan ò lè rú rẹ̀ torí pé olórí kan àyẹ̀fẹ́ lọ́wọ́ wà ọwọ́ á dé àwọn ọ̀pọ̀ ilé ìtìlẹ̀ tí wọ́n máa mójútó pẹ̀lú gbogbo àwọn àyè ìfẹ àkórí pé ó ti tó gbogbo agbára èèyàn kan lọ káwá wo gbogbo ẹ̀dá òun pátá àtàwá dáàpọ̀ àti gbogbo ẹ̀dá ayé ayé pátá àti ilẹ̀ méjèèjì pẹ̀lú àwọn ẹ̀dá káàmọ̀ tó ń bẹnu ẹ̀ àti sọ́nà méjèèjì àtàwọn ẹ̀dá káàmọ̀ tọ́wọ́ náà ti ń bẹnu ẹ̀ àtàwọn ẹ̀dá káàmọ̀ rí tí ó yẹ ṣe ènìyàn gẹ́gẹ́ bí òṣùpá ìrànwọ́ ìfẹ́ sọ̀rọ̀ yẹn gbogbo ọ̀pátá ọlọ́run ọba nìkan tuntun ní ìdarí rẹ̀. ọlọ́run sọ ní àkọ́kọ́ súnmọ́tò rà ó ní àlọ́run lẹ́bi rọ́pà àtàmàwá ti bẹ̀rẹ̀ ìlú àmàlẹ̀ ìsàrọ̀nà ọlọ́run ọba tó gbé sẹ́lẹ̀ sókè láì sí òkú kàkàkọ́ gbígbà ló fẹ́ ẹgbẹ́ rí báyìí. ثم استوى على العرش لين لو لو لو فرسل يدلوا العرش وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى هو قال àti òṣùpá ó pa wọ́n láti ẹni tí wọ́n torí pé kí àtìkọ náà bá ti tán àtòṣùpá àti àwọn gbogbo ẹni ò ní sí mọ́. sọ eléyìí ni ìṣẹ̀dá ọlọ́run àwọn tó ń lọ́kàn kan ló ní títí ìṣọ̀ ọlọ́run tó ń fi táwọn dáhùn. sọ̀rọ̀ ọlọ́run tó ní ìkọ́lùkì rahman níbi general ìròyìn kì í ṣe pé sọ́nà nìkan ẹnìkan tó bá yẹ lórí nínú ìṣẹ̀dá ọlọ́run ọba oníkẹ́ tó fi àléébù ọ̀rọ̀ hàn ọlọ́run ní sọ́nà àmọ́ àlẹ́bí ọ̀pọ̀nà fúnlẹ̀ ṣe wípé tí ọlọ́run ń dá sí ìṣẹ̀dá rẹ̀ fún ṣe léèfẹ́ tó gbogbo tó bá dá àmọ́ tí a ní pípé pípé ni èyí tó yọ àtàwọn èèyàn ọ̀nà ti mọ̀lé lórí. السند والتنبض في الذي احسن كل شيء خلقه وبعد ان خلق الانسان من حين قالوا وبعد قد بكم ان تا قد ودا هو في بريت بيني لا تبارك ثم جعل مثله من سلالة من ماء مهين لينا نوافي أو يسوع ما جعل لك عالم wọ́n máa jẹ́ àwọn ọmọ ẹjọ́ mọ ara rẹ̀ táwọn ọmọ ẹsẹ̀mí láti di àkọ̀ omi tí ń yọ̀ sọ pé omi ìkórìíra màlíì. ثم سواه ونفخ فيه من روحه lẹ́yìn náà lọ́wọ́ wa ṣe ní déédéé ó tẹ̀lé sí ara wàjá àwọn

torí pé lóòjọ́ bíi àṣìyàmà ọlọ́ni ìrẹ̀sàmá olùṣàkọ̀rọ̀ ìrẹ̀sàmá olùṣàkọ̀ yọ̀wọ́ láti ṣàkọ̀ olùṣàmá àbẹ̀lùmọ̀má tó o fi ẹgbẹ́ tó mẹ́rin lọ padà wá fún gbogbo tí ó tí ó tí agbára pé kí nǹkan ọ̀sán ọ̀rọ̀ tó gbé pátá yóò dèrò kú torí pé àsìkò ṣe ti kán. bẹ́ẹ̀ náà ilẹ̀ náà wá ta látò náà lè dúró. tó lẹ́yìn náà lọ́nà wá pa ẹni tí ń wòye sí ìṣẹ̀dá sọ́nà ìṣúlẹ̀. ó pa láti ẹgbẹ́ tí ọ̀gá wá rí àléébù kankan ó tún padà lọ tún wò bóyá tó bá wò dáadáa tó wò dáadáa ó lè rí. ọlọ́ni tó mọ̀ ní ìbáfọ̀rọ̀ kọ́rọ̀ tó ìyàwó kọ́lù ìlú ìlú ìsàlẹ̀ lọ́tọ́rú kọ́ọ̀tì ẹ̀wọ̀wò àkàtìlì lẹ́yìn náà tó padà lọ wò wò dáadáa lẹ́ẹ̀mejì méjì méjì tó bá wò ó yọ padà wá rẹ̀ ọ́ kí ojú rẹ̀ ń lọ sí ọ̀padà wá sára rẹ̀ tó lè rí ìjọba máa lórí pé kí ni ọrùn bá wọ ọ̀sán náà bá gbóyún kalẹ̀ lọ́wọ́ àkàdà yìí tó kò sí ìkẹ́kẹ́ tó rí ó àti ìwé rẹ̀. kúrí àti rí àléébù kan nínú iṣẹ́ ọlọ́run apá onímù yẹn sọ̀rọ̀ ní ثم عيد النظر مرة بعد مرة يرجع إليك البصر دليلا صاغرا عن أن يرى نفسا وهو متعب سليم ipe padà pẹ̀lú wíwo ojú rẹ láti lọ wo sánà lẹ́ẹ̀ lẹ́ẹ̀ ní ààyè àpòpọ̀ jù èyí pé máa tún wò máa tún wò máa tún wò títí ó rí tó máa yára jẹ́ òun ilé ìkàlùbọ́sọ̀ dàlílà lẹ́yìn náà ìríran rẹ̀ ó padà wá sọ́dọ̀ rẹ̀ ní tọ́ọ̀rẹ́ tó ti rẹ̀ tó tó tí ò rí nǹkan mọ́ tọ́ọ̀tẹ̀rọ̀ lè sọ pé ó wà tí ìlè ẹ̀ẹ́dù rẹ̀ láti rí áìbì nínú iṣẹ́ ọlọ́wọ́ náà أن يرى نفسا التي إن تتجع عليه من الله وهو متعب قليل ليس يريد عليك أن يرى سوري ìtumọ̀ ayà ìpẹ̀lú ìbára mi ni pé ìnnaka ẹ̀yìn àìyáṣu lùkọ́tọ̀ ìwé ènìyàn tá ń bá sọ̀rọ̀ lọ́wọ́ kàrọ́ǹtà lùbá sọ̀rọ̀ lọ́hìnà kàrọ́ǹtà tó ọba tó sọ́nà rẹ̀ ní gbogbo àìmọye ìgbà tó lóde fún rẹ̀ lẹ́yìn tí àìlẹ́ ìgbà ìbọ́kọ̀ rẹ̀ pẹ̀lú lọ. Ìrí rẹ̀ rẹ̀ yóò padà wá rẹ̀ ni tí ò lè rí nǹkan kan ó yàrá àìbẹ́ni ọ̀padà lọ dépò pé ó yí àléébù kan àbí ibìkan tó yà nínú sọ́nà pẹ̀lú rí. Lẹ́yìn náà lọ́wọ́ ni ọlọ́run bá tí wọ́n mú àwọn ògbó míì nínú ògbó rẹ̀ tó ń fi ìjọsìn rẹ̀ mọ̀ wá. ó sì fi hàn pé òun ti tọ́jú iná fún àwọn kèfèrí tó wọn gbàgbọ́ kí àwọn ìṣẹ̀dá yìí ti wọ́n láǹfààní fún ọgbà tí ọlọ́run ológun lè ṣe ni. ọlọ́run ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير قال بدجدج أتتم كان قوله أي إليكم ثم لأيه كان ọlọ́ni àtiwá ti lè sọ bí mọ̀sọ̀rọ̀dé pẹ̀lú àwọn àṣìkà wọ̀jà alẹ́mẹ́rin àwùjọ ìmọ̀ ìṣẹ̀yà fún bẹ́ẹ̀ náà làtiwá ti àṣìkà náà kọ́ máa jẹ́ ìdáná ti sọ̀kù mọ́ àwọn èsì tí ó gbèrò láti lọ sí sọ́mà wà àtàdínà láhùn àbá ọ̀sẹ̀yìn a ti ṣe ìpèsè ilé tí ń jóni ní jíjó tó tóbi àti ìpàdé fún rẹ̀. أفأولين يفترونه ولقد زينا السماء القريبة التي تراها العيون بنحو عظيمة مضيئة بالنسون عظيمة مضيئة إذا أتكما إيتوسونا وكاهري أتلسو بلو إيراو أن يلوكني أتفا ليه تطبي كم سنة àti ṣe sọ́nà lẹ́sẹ̀. Bọ̀jà náà ha ṣubú báyìí. Àwa ṣe ní àtùpàdé pé yóò máa yóò máa jáde lára rẹ̀. Iná tí ń jáde àti ní okùn ni fún gbogbo èsì. جعلناها شربا مخرقة للمفترس السمع من الشيطان fún àwọn èsì kan náà ní ẹ̀dọ́ àti gòkè lọ torí àti lọ ọgbọ́n táwọn ará òkè tí wọ́n ń ṣe tí wọ́n ń sọ gbogbo wáhìí tọ́lọ̀ bá ń ṣe fáwọn òṣìṣẹ́ rẹ̀ kí wọ́n yọ bọ́ wọn á sọ sọ́wọ́ adáhùnṣe àtúnṣègùn وأعتدنا لهم في الآخرة عذاب النار الموحدة àti tún ṣe ìpèsè kalẹ̀ fún wọn níjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà ìjìyà náà

ó ní asirat àtùpà tí ń tàn tí ń tàn mẹ́lẹ̀ wọ́n ní wọ́tún mi yẹ kí ìsàwáàkì ìbùmọ̀ tó ọ̀bẹ إذا في روانية تقالتين لأنها تضيء بيضاء الصراط قلت أما نبدتي تقدر أنت So this is the sọ́mà darí kò sí àléébù kankan nù ẹ̀ tó ń ti kápẹ́ wá rí àléébù mẹ́ àti ẹ̀wà kúkú ṣe lẹ́sọ̀ọ́ ni ìtàlẹ̀ ń bẹ lára rẹ̀ kọ́wọ́ lẹ́ fẹ́ fi fún un bí sẹ́yìn ọwọ́ sọ ti ya kó wá gbé bóòlù ká kó wá máa yan láwọn èèyàn ó yìí àbí wọn ó bù ní kí wọ́n dàbí kí arábí ọ̀gbádùn aṣọ tó wọ góòlù lé lórí akọ́ ti ya ọ̀tẹ̀lẹ̀ àdúgbò tó sọ́mọ̀ tá à ń sọ yìí kò sáré èkó kàkà lára rẹ̀ àtúbà ṣe lẹ́sẹ̀ ń jẹ́ àtúntẹ̀tọ́ rẹ̀ ó ní àwọn arawọ̀ tí ń nà gẹ́gẹ́ bí òṣùpá fún àwọn tí wọ́n dérò ní tí ẹjẹ́ tí wọ́n ti wá ìdí látara rẹ̀ bẹ́ẹ̀ náà láti wọ́n ta aláàrùn jùmọ̀ ní sọ́yà fún yìí a tún ṣe ní nǹkan àǹfààní míì lórí pé àwọn èsì àti àwọn ọmọ ẹ̀yà rẹ̀ àjọ̀lú lórí pé àti ibẹ̀ náà láti ilé láti wá sílé ayé yóò wá gbìyànjú láti padà lọ sókè kó wọn lọ gbọ́ tí wọ́n sọ náà pẹ̀lú àwọn èsù rẹ̀ tọ́tọ́ bá ti wá gbọ́ torí àti ẹ̀dẹ́ ènìyàn nù ọwọ́ adáhunṣe àti oníṣègùn ni wọ́n sọ fún bí ẹ̀kọ́ bá bọ̀ wọn tó bá gbẹ̀yọ̀ kan ìrọ̀wọ́ àti náìtì náì kan nírọ́. àdìsí kò ẹ pé wọ́n máa ń ara wọn báyìí ẹnì kan kọ ẹnì kan ẹnì mú ẹnì kan títí wọn lọ sí sọ́nà ọlọ́run sì ti ṣe ẹni tí ń ṣe gáàsì ọdẹ tó mọṣẹ́ dáadáa tọ́lọ̀ ti pa láti àmì ìṣẹ̀kẹ̀ dàrẹ́tẹ̀ tó bá ti kúrò nǹkan yọ sọ̀lọ́ sí ni. ìdílé tọ́lọ̀ ti ní wàhíb bọ́m ní kúlù ṣe fọ́ọ̀rẹ̀ mọ́rin. sọ́mọ̀ dáadáa yẹn bá ti ṣe àwọn ìràwọ̀ tá a ṣe ní ẹ̀tọ́ fún sẹ́mà sọ ó tún níṣẹ́ ní ìdí nítorí pé òun ló ń kọ́ sọ́mọ̀ òun gan-an kúrò níbi gbogbo àwọn èṣù tí wọ́n máa ń sorí kókó láti wá padà wá sí sẹ́mà ìdínú tọ́lọ̀ ti sọ mú mi kọ̀ mẹ́yìn ẹ̀sẹ̀ ní ìlànà yẹ́ ti bẹ̀rẹ̀ òun ṣìdábẹ́n ọ̀rọ̀ kọ̀dà ó sún ẹnikẹ́ni tó bá gbìyànjú ní ìsìn tí kò fẹ́ lọ yóò لمسنا السماء فوجدناها ملئت حرسا شديدا وشهدا أو أن تنوى الفاطر أو قيل أبي يجوع تقال أنا في صمت باستماع كلام أهلها كل كلمة يقول دعوة يوسف أو كل بيتما يوسفون فوجدناها برئت بالملائكة كثيرين àrípé ọlọ́run ti fi àwọn mọ̀láìkà tó pọ̀ àti fìdí wọn alẹ́bí àkùrùtù làhà láwọn ni wọ́n sọ fẹ́mọ̀ wàṣúhà bẹ́ẹ̀ ni àwọn iná tí ó máa jáde tí ó máa pààkì المحيطة في منزلها التي يولد بها من يقترب منها gbogbo ẹnikẹ́ni tó bá sún tó bá súnmọ́ omi òkè tí wọ́n bọ́ wá ní wọ́n gbàgbọ́ ti dé sọ́mà débi pé wọ́n fún wa nínú ẹ̀ pé àwọn ọ̀nà kọ́lé síbẹ̀ àbí ibẹ̀ làwọn ò tiẹ̀ padà sí láti máa gbé wọ́n fi àwa sínú ilé ilé ayé tí wọ́n ti bàjẹ́ ọlọ́ni wà á nà kúnnà lẹ́kùnrin mi hà lọ́kọ́ ìdàlù sọ́nà àwọn àlejò ní wọn ni wọn sọ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yìí àwọn máa ń rọra gòkè lọ táwọn àwọn àlàyé kan sáàmà ẹ̀bọ́ ní tí wọ́n bá ń sọ. fọ́mọ ìyẹn tẹ̀lé àrùn gbogbo ẹnikẹ́ni tó bá gbìyànjú àti lọ́ńsìn yẹ dìde lọ́wọ́ oṣù hábà wọ́n sọ̀dá lọ́ọ́ gba iná òfin lẹ́sìn òní ọlọ́run ti ń sọ ọmọ wọn ẹgbẹ́ gbogbo ẹni ọba ti gbà èkú ni èkú ni. so ọlọ́run sọ fún wọn pé ìra ọdún ìṣẹ̀lẹ̀ tó kú sọ́nà yìí àǹfààní rẹ̀ kìí ṣe ẹ̀kọ́ lásán. bákan náà lọ́lọ́run sọ fún mi wà mẹ́rin wà bí nẹ́bí ní gómìnà ìṣàkóso ọlọ́run ṣe ìràwọ̀ yẹn ní àmì àmì ni bákan náà àmì ni fún àwọn tí wọ́n ń rìn àjò nínú igbó lóòrù ọ̀gẹ̀dọ́ kí wọ́n lè máa mọ ibo ní ìwọ̀ oòrùn ibo ní ìdùgbọ̀ oòrùn ibo ní gúúsù ibo ní àríwá kí lè máa dá ibi táwọn bá mọ táwọn bá wà mọ́ torí pé wọ́n mọ irú àwọn ọ̀rọ̀ tí ń bẹ ní àtòkò ọ̀fẹ́. ọlọ́ni wà àlàmà àtúnṣe ní àlàmà àmì wọn mẹ́jì bẹ́ẹ̀ làwọn ìràwọ̀ yẹn lórí àtọ̀gbọ̀n pẹ̀lú rẹ̀ ni wọ́n fi ń mẹ́lẹ̀ pàápàá jùlọ àwọn tó ń ya pẹ̀lú ojú òfin lóró ìbìmùbìmù tí ò rí ìta kẹrin kò sí etí omi ní nítòsí omi lásán ni wọ́n rí níwájú omi wọ́n rí lẹ́gbẹ̀ẹ́ lẹ́rí lẹ́yìn sí ìkẹ̀kẹ̀kẹ́ ní. tí ó kọ ní ìràwọ̀ ẹ̀ náà fi mọ́ ní dá sáìdì táwọ̀ bá táwọ̀ bá lọ nù. ìbọ̀wọ́rọ̀ wá láti ọ̀dọ̀ kọ̀dáàdá ó ní kọ́nàkọ̀ lọ́rùn lójú màlúkà láti ọlọ́run ọba dára wọ̀ torí àwọn nǹkan mẹ́ta زينة للسماء أدني أسقطنا ورجوما للشياطين بعد الجني وكعفر سنسن لبوارس وعلامات بطنا عاملين يهتدي بها في البر والبحر فيطئ وين وفي الملك أولي اليمين أبو يوسف فمن تعول فيها غير ذلك gbogbo ẹnikẹ́ni tó bá túmọ̀ rẹ̀ sí nǹkan ní ìyàtọ̀ tó ta túmọ̀ rẹ̀ sí فقد قال برأيه وتكلف ما لا علم له به dájúdájú ó ti tira rẹ̀ tó kankan tí ò lágbára rẹ̀ ó ti ti tira rẹ̀ tó kankan tí ò ní ìmọ̀ ní ìyàtọ̀ sí òun. sọ̀rọ̀ tó bá ní òun wọnú òun wọnú òṣùpá lọ bóòlù ti ní ìràwọ̀ sí bí òkè ẹ̀kọ́tò tí ò tó òṣùpá ní ìkàkẹ́ ìlú ti ẹ̀lẹ́ débi rẹ̀ fatuwa ní òṣùpá àbóòrùn. ààyè kan ní tòlótòló òní wọn lọ kò sí nǹkan ní ìtòjú wọn lọ. ọlọ́run ní ìgbà àgbẹ̀jẹ̀ náà sọ̀rọ̀ àti ìyàgbé bí ilẹ̀ tí ò sọ̀rọ̀ àti ìyàgbé dájúdájú àti sọ́mà ilé ayé àti lẹ́kọ̀ọ́ pẹ̀lú ìràwọ̀ wàhíbọ̀n lè kún ìṣe ìfọ́nù báyìí rẹ̀ bẹ́ẹ̀ la ti pépé ní àìsọ́ tó gbogbo èsì fún àwọn olórí tuntun láyé sàmàrún rẹ̀ nílẹ̀ mẹ́lẹ̀ yìí ààlà torí tí ó lè mẹ́lẹ̀ lókè láti máa gbọ́n tí wọ́n sọ lókè mẹ́lẹ̀ yìí ààlà ó ti sàmáwá tí wọ́n mọ̀ sí àmì rẹ̀ mẹ́lẹ̀ oní sọ́mà àti jírí dẹ́gbẹ́ ẹ̀ nínú àwọn mọ̀láìkà wọn ni wọ́n tẹ̀lé mọ́láìkà àmà wà yóò fà fún un àti ìkúlù jáde bẹ̀ tí wọ́n bá yẹ lọ wọ́n máa ilẹ̀ mọ́ wọn ní gbogbo àyè ní gbogbo ọ̀nà dùhúrọ̀ torí àti ilé wọn wà náà wọn àbábọ̀ wá fúnbẹ̀ lójú ọ̀gbẹ̀dẹ̀ àlùkẹ́hámà wọ́n ní ìjìyà léyìí tí wọ́n kọ̀ǹtínú dáìn tí wọ́n máa wà láyé láìpẹ́ tí wọ́n máa àwọn àpá mi nínú àwọn àpá ní mọ̀ sí wọ́n wòye sí pé àtùpà tọ́nà wí wípé òun ti ní ẹ̀sán sọ́nà ní ayé ó wà láàyè rẹ̀ òun kọ́ ní kúrò láàyè rẹ̀ gbogbo àwọn ìràwọ̀ yẹn wàlá yurja màtíà ó ń dẹ́ẹ́dẹ́ fẹ́ni wọ́n ti ń lẹ òkú máa èṣù báyìí yàn fásilu ní àwáàkì bí ìhàbà yìí àwọn òkun náà láti ara ìràwọ̀ yẹn ní jáde láti lọ dá àwọn èṣù tí ọlọ́run ẹ̀ sọ̀rọ̀ kò ṣe pé ìràwọ̀ gangan lọ́lọ́wọ́ alẹ̀ lọ́wọ́ torí pé ìràwọ̀ tó ju sí alẹ́lẹ̀ mọ́ ọwọ́ àìsàn ló wọ lónìí wọn tó ògùn náà ní sán látara ìràwọ̀ yẹn tí ó wà jáde lọ àwọn gbogbo ìdàsọ́ láti lọ síbẹ̀. bákan náà lọ́nà ń sọ láyé òní ولقد جعلنا في السماء بروجا وزيناها للناظرين dájúdájú àti sísẹ́mà àwọn ààyè àti ọ̀nà àti wá sílẹ̀kọ̀ọ́ fáwọn tó wọ́n máa wù wọ́n hafidnaha min kulli shaytan rajim bákan náà la sọ kúrò níbi gbogbo èsì wọ́n ti jẹ ní ẹ̀kọ́ إلا من استرق السمع فأتبعه شهاب مبين àyàfi ẹni ọba gbìyànjú láti lọ gbọ́ọ̀rọ̀ lókè tó ṣìhàn ògúnná yọ̀wà lọ gbà yọ̀wà jẹun. pẹ̀lú èrè ẹ̀rí àwọn àpapọ̀ ni kì ṣe ìràwọ̀ gángan ìràwọ̀ ilẹ̀ ògùn mẹ́ni ń jáde látara ara rẹ̀ láti ilẹ̀ náà rẹ̀. sọ nínú àwọn áyàtà àkàyè alákọ̀ọ́kọ́ ọlọ́ni òun ti sọ́mà lẹ́sọ̀ọ́ olùgbé ẹjọ́ bàbá ọ̀rọ̀ sọ́mà ẹlẹ́ẹ̀kejì anáwó gbẹ̀jẹ̀ náà bìbí nìjú ní tó fi tó òun lè ra wọ̀. وأنها السماء الدنيا ثم تأتي صورة طارئ ثم ليمين إن انطبع لسمع شيء في وكيف تعمل وأنه حفظ حفظ حفظناها من كل شيطان رجيم بكنا لولون صور كل الذي أوتي عليه السوء لما الدنيا وقصوان الجبل وأعتدنا لهم عذاب الشهيد أما كفرين ọlọ́run ni a kò ṣe ìjìyà alẹ́ tó tóbi di tu ògùn náà ti ń yọ lára ìràwọ̀ yẹn ìyá alẹ́ tó jù lọ àtúkọ́ lẹ̀ dè rán. Náà ọlọ́run ni وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. Ṣé ọ̀rọ̀ àwọn tí wọ́n ya kẹfẹ́ rí pẹ̀lú ọlọ́run ọba wọn tí wọn ọ̀gbọ́tọ̀ náà tí wọn kò gbọ́tọ̀ ti kẹ́ rẹ̀ yóò sọ pé ilẹ̀ àlùfẹ́yàmà wọ́n ní ìdí àti wọ́n jẹ nínú jáàmù náà wàbí sàlùmọ̀síyò ó burú jáì níbi ìpadà sí fún ọmọ ẹ̀dá tó wá jẹ́ pé ilẹ̀ jáàmù náà nípadà sí rẹ̀ yóò máa gbébẹ̀ lọ gbére ọlọ́run tó sọ àmọ́ àkáwọn nínú yẹn kàró ní wàlẹ̀ nǹkan rẹ̀ bí kọ́ọ̀lì kì í máa jẹ́ hàn náà gbogbo àwọn ọmọ kẹkẹ̀kẹ̀ rí tí ọlọ́run ọba ẹ̀dá ọlọ́run ọba tó jẹ́ ọjà wọn wọn ní ìyá jahannama wọ̀tá mọ́mí àbáhù jahannama. Ibu padà tí tó burú ní jahannama ní tó burú tó padà tí tó dára. Torí kò sí ìgbàdùn kankan nínú ẹ̀. Sọ ní bí ayé ayé àti ayé àti àti àyẹ̀yẹ rẹ̀ wọ́n fẹ́ ṣe ìròyìn bíi mẹ́gà ìlọ́mọ̀tò pẹ̀lú pé àwọn tó wọ́n bá wọ bẹ̀ kí ni kí èsì rẹ̀ máa ṣẹlẹ̀ sí wọn. nínú tí àyà náà kọ́kọ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ni pé bí wọ́n bá ilé wọlé wọ́n máa gbọ́ ìgbé ohun tí ó máa kù sí wọn gẹ́gẹ́ bí ẹkùn àbí tí a bá mọ àpèjúwe ìgbè tí kẹ́kẹ́kẹ́kẹ́ lọ ké ẹni tí kẹ́kẹ́kẹ́kẹ́ wá ké níwájú ẹ̀ wọ́n mọ̀ pé òótọ́ ni ọ̀rọ̀ ọlọ́run ní nígbà tí àìsàrọ̀ àwájú ọ̀sẹ̀ wípé olùgbé burú jù nínú àwọn òrùn ó ní òrùn kẹ́kẹ́kẹ́kẹ́ wọ́n bá ké gbogbo ẹni tó bá wà ládùúgbò rẹ̀ lọ́gbà láwọn tí wọ́n bá mọ bóòlù ìrìnà ìrìnà tó inú ìrìnà ni wọ́n máa gbé bí wọ́n máa gbọ́ bí iná wọn máa ṣe torí àwọn tí wọ́n kó sọ ọ́nú ẹ̀ kúndàmà olùkí àti àkọ́ òjò gbogbo bàtí a ti fi àwọn jẹ̀mọ́ kan sínú rẹ̀ sẹ́yìn òmìnira pẹ̀lú ìkọlù wọ̀nyí yẹn kàtó wọ́n máa gbọ́ igbe lẹ́yìn tó yẹ pé ilé yẹn yọ́ máa rú yọ́ máa rú bí ìgbà tó ní bá ń mú nínú nínú olórí ìkòkò nínú ìná ẹlẹ́ẹ̀kejì àmìnáhà kàfúrù bíi màmá yà fúrù máa tẹ̀lé márùgà ní ìrìnà yà tẹ̀lé ó pé iná yẹn yọ máa hó gẹ́gẹ́ bí omi ń ké hó nínú ìkòkò tá a gbé omi náà ti ta gbé kaná àmìnáhà kàfúrù ṣẹ̀dí ìbànújẹ́ yìí والحنق على من فيها bákan náà ìbínú rẹ̀ torí àti gbé àwọn kékeré mi yóò le koko tí wọ́n bá bínú tán ẹ̀rí yóò máa ní tọ́bínú títí ẹ̀ ojú nínú èèyàn lọ. anna kọ̀dàlẹ́tẹ̀ ha yẹ̀sàlú lẹ̀dọ̀ àtìlú ha. bàbá jùlọ ni pé ó fi ẹgbẹ́ àwọn tí wọ́n ń sọ iná òun bẹ nínú àwọn mọ̀láìkà yóò máa di àwọn tí wọ́n kó wá ní ọlọ́yẹ pé àlàyé àtìkò mìíràn ìgbà bí pé òjijì ọ̀wá fún mi kí ló dé tẹ́ wọ́n ti kó léwájú nígbà tẹ́ wà nílé ayé pé òjijì ọ̀wá fún yín láti lọ ilé ìtọ́jú wọ́n ń ìmọ̀ nígbà tí ìkìlọ̀ ti síwájú kí ló dé tẹ́ ti ṣiṣẹ́ tó ti wọ̀ náà ẹlẹ́ẹ̀karùn àwọn tí wọ́n wọ náà náà àwọn náà máa jẹ́wọ́ wípé lóòótọ́ lóòótọ́ oní olùkìlọ̀ wá fáwọn ṣùgbọ́n àwọn làwọn ṣe ètí kọ̀ọ̀kan ìjìyà táwọn ń jẹ kì í jẹ́ ìfi ọwọ́ àwọn làwọn ń jẹ yàrá. pé àwọn wọn wà tí wọ́n á fẹ́ sílé pé ọlọ́ọ̀kan kúrò níbi ìfẹ́ rẹ̀ tọ́ba pé lóòótọ́ lóòótọ́ ló ní kí bàbá wa bá yín bẹ́ẹ̀ sì gbọ́ bẹ́ẹ̀ ṣe ti lè fi gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá tiẹ̀ fọ́jú ní pé ẹ̀rọ náà ó lè ròyìn sí àwọn àyà àtìlú tó wà dáadáa sọ àsìkò wa ó ti fún ṣùgbọ́n àtẹ́gbẹ́ lọ́wọ́ ní tẹ̀gbá ní sápọ̀ jùlọ ṣùgbọ́n àwọn mùsùlùmí náà la ṣòro kèrè àwọn mùsùlùmí wọn wà lórí mẹ́jẹ̀mú wọn. tó mẹ́jẹ̀mú àkọ́kọ́ ni pé aago mẹ́wàá la láàmú ọ̀bẹ̀rẹ̀ tó níbi ìgbésí wa àdúgbò ti mẹ́wàá àti mẹ́wàá àti thirty minutes ọgbọ̀n ìtọ́jú àbí twenty minutes nígbà náà àwọn aláṣọ́ dé bẹ́ẹ̀ torí pé tí ẹni tí ọba ẹsẹ̀ tẹ̀sí ìgbà pé tí ọba ẹsẹ̀ lè kankan àbí tó gbé ẹ̀rí jù èsì bó ti lè bẹ̀rẹ̀ ẹ̀sìn rẹ̀ òun àkókò á ń dé ló gbàgbé ìgbẹ́jọ. tó àdúró níbi èyí tá a ṣe tó ṣe déédéé ọlọ́run bá kókó ńlá dẹ̀ èyí tí a ṣe àṣìṣe ọlọ́run tó ṣe lé ẹ̀sìn rẹ̀. السلام عليكم ورحمة الله وبركاته síwájú rẹ̀ ní àná.